Been vandalized. oh oh is been vandalized all is being vandalized chapter all is been kí ìyá Israel kí lẹ̀ ń kó tí ó dẹ̀ ṣe kí ìyá Israel ah gbàjẹ́ pé ẹ̀ làǹtẹ́nà ní kí lórúkọ ẹ̀ ah ẹ̀yin gan mọ ẹ mọ risk life ara yín o ṣó yẹ kẹ́ ẹ ti lọ tẹ́ ẹ̀ kó àwọn ilé òkú ọ̀bẹ jọ ṣe rí fẹ́ rí mọ́tò tó fẹ́ máa ń kó mọ́ sí i. ẹ ti rí mọ́tò mi nìyí. Red yẹn. Red yẹn. Are you sure it's coming back? All is be vandalized. Vandalized. They vandalized it all. There is war between Yoruba and Hausa at Shasha Ibado. Mommy, yeah. all is being vandalized. There is war between Yoruba and Hausa in Ibadan. In Ibadan. In Ibadan. They vandalize it all. Come on, record in social media time. They vandalize it all. They vandalize it all. All is being vandalized. They vandalized it all. It's been vandalized. It's been vandalized. Ah, because I fídíò video Àdámọ́ kan jẹ ni. Wọ́n ba àbùkí ba ṣáṣá jẹ. Ajọ wà ń bí ni ò dálẹ́. Òkú ìyá yín ni ìyá yín There is war. There is war. There is war at Shasha Ibadan. Shasha Ibadan between Hausa and Yoruba. There is war between Hausa and Yoruba. The Hausa people are putting fire putting fire in different properties. Different properties different properties. different property. Ah, àlàyé ìgbé fídíò dọ́dọ̀ Ah ah, bóyá sílẹ̀ yìí.